ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى اله واصحابه ومن اتبع بدعوته واستنى بسنته الى يوم الدين Ààrẹ ọ̀rọ̀ ọ̀la wà tí ó ń ṣe jẹun fún ẹnìkọ̀ọ̀kan wa. Bó ṣe ń ṣe jẹun fún wa yẹn tó jẹ́ àǹfààní fún ara wa àti fún ẹ̀jẹ̀ àti iṣan ara wa. Bẹ́ẹ̀ ló fún wa tí ó jẹ́ oúnjẹ ẹ̀mí tẹ́mi wọ́n fi máa sẹ̀mí tí ó fi máa gbẹ̀dá láyè òun náà ni màá ṣe rántí rẹ̀ nínú ìmọ̀ ìṣèrántí ọlọ́run tí máa jẹ́kẹ́ mi lálàáfíà òun náà ni kó máa bẹ lórí ẹ̀mí yẹn àdìsọ́kàn mi lálàáfíà abẹ nínú àmì rẹ̀ ọlọ́run èyí tí ó dáa jùlọ nínú àdìsọ́kàn tó lóore gẹ́gẹ́ bí ètò ṣe fún àwọn sàábì àlẹ́kọ̀ọ́ Muhammad tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ tó jẹ́ pé gbàgbọ́ wọn jọ ti gbàgbọ́ tó ti ṣe ọlọ́run. tí ọlọ́ọ̀bá dídá fi ni wọ́n ń sìn yàn láàrin àwọn ìdá tó dá abẹ inú àwọn ọ̀rẹ́ ọlọ́run wọ́n ṣàkàwà náà sínú ọlọ́run jogún orúkọ àkọ́bẹ̀ fún wa tó bá fún tó ni pé kó jẹ́ ká tán lórí ẹ̀ ìyẹn ni pé ká ọlọ́run lórí olùgbàgbọ́ bẹ́ẹ̀ kí àtọ̀tọ̀lọ́ kó máa bá àwọn aráalé rẹ̀ àwọn sàábẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń jọ́sìn fọ́nà ọba dẹ́dà lórí bánẹ́gbọ́ Muhammad kí àtọ̀tọ̀lọ́ kó máa bá kò wá fún wa ànẹ́gbọ́ Muhammad nínú ọ̀rọ̀ tí ó sàlàyé fún wa kí àtọ̀tọ̀lọ́ kó máa bá òun náà ní pé àwọn mùsùlùmí kan ní jókòó kí wọ́n kó jọ nínú ọ̀kan nínú ilé Ọlọ́run يتلون كتاب الله وما كثير الله ويتدارسونه فيما بينهم wọ́n dẹ̀ máa gbìyànjú láti wo gbé ẹ̀kọ́ tó wà nọọrọ ọlọ́run wò kò sẹ́kọ̀ọ́ kankan tó wà náà ọlọ́run tó pàtàkì náà tó tó ṣoṣo ọlọ́run ìyẹn ni pé ó gẹ́ni ẹ̀kọ́ tálùkọ́ àdàwà ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin náà ti sọ̀kalẹ̀ ṣáájú olùkọ́ra náà nígbà Muhammad láti wá ṣàtúnṣe àwọn àkéèdà àdìsọ́kàn ọmọ ènìyàn tó bá nípa ṣẹ̀ríà ni ọ̀pọ̀lọpọ̀ ń bẹ ní òfin tọ́lọ̀ ń ṣe fáwọn ànábì tó ṣáájú àtàwọn àdéhùn àwọn tó lágbára ju tiwa lọ bẹ̀tọ́lé pé kò lè ṣe dédé wa àbá ipa wa lè mọ́ka àmọ́ ìgbàgbọ́ tí wọ́n ní irú ẹ̀ lágbọ́dọ̀ ní tí ó tún dáa ju tiwọn lọ. so yẹn ni pé nípa àkéda usulu àkéda wahid ìpìlẹ̀ ìgbàlùsọ̀tọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn tàná àtàwọn àtúní níwọ̀n àwọn tọ́lá tó máa bọ̀ gbọ́dọ̀ láti ṣẹlá wọn. so ìyẹn la fi rí pé ọ̀rọ̀ ìsìnwádìí ìṣiṣẹ́ ìnígbàgbọ́sọ́lọ́ níbàámu pẹ̀lú bá a ṣe júwèé àwọn àdìsọ́kàn fún wa kò ṣe pàtàkì pọ̀ ó là ń gbéyàwó ní ọ̀kan nínú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó dá lórí tírátáǹkà ní tí wàá máa ṣe fún àgbẹ̀ wàhálà tó ń ṣe dáàbì ní alùsù àfàlàfà lọ́pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ preamble ìyẹn ni pé kí tíra yẹn dá lórí tíra yẹn dá lórí nǹkan kan kọjá akíndàtì tawhid ìsìláàdì sọ́kàn ìjọkàn sọ́ọ́ ọlọ́run so títí ra ìsọ fún wa náà nìyẹn ọlọ́run bá wa sàbá náà lẹ́sàn-án lórí bá a sàn nípa àforíjì fún wa. tíra ìlú tó ní báríkà ni kò fẹ́ sáàyè kan tí wọ́n ti máa kọ́ lórí ilẹ̀ ayé níbi tí mùsùlùmí bá ti máa tí wọ́n ń ṣe. ṣùgbọ́n ṣe kéde mọ́ ẹ kò sì tún ẹ̀ tí kà èyí táwọn kan kà ọlọ́run abẹ náà jó wúlò fún wa láyé àti lálẹ́ a mọ̀ òun náà ni níbi tí bàbá ti ń túmọ̀ súrátàlá asírì fún wa táwọn afáàní ṣàlàyé rẹ̀ níbi tí sheikh wa muhammad ismail al-bukhari rahimahullah tó ti ń ju ètò kọ́mẹ́ntì lórí súrátàlá asírì akàfọ̀ àyíkpé wa qala al-bukhari rahimahullah báàbò ẹ̀rẹ́ kọ́bùlẹ̀ kọ́bùlẹ̀ wà láàárẹ̀ ojú pọ̀ nàkan ni ìyẹn ní pé nù tẹ̀lú ìbò Buhari bí Buhari ṣe bà wá bá tíra sọ ìhíwò rẹ̀ àjáàmì ó pè ní ojú pọ̀ nàkan nípa ìmà kọ́bùlẹ̀ kọ́bùlẹ̀ ṣáájú ọ̀rọ̀ wà láàárẹ̀ àtiṣẹ́ ó wá mẹ́rin wá lábẹ́ báàbò yẹn ó pè ní. دليل ودليل قوله تعالى فاعلم أنه لا إله إلا الله ajẹ́pé ń tó yẹ ká kọ́kọ́ mọ̀ ní ẹ̀sìn òun náà kájẹ́ kí ká lọ ní ìmọ̀ nípa ọlọ́run ká ní ìmọ̀ nípa àmẹ́gbọ́ Muhammad ní ìmọ̀ nípa ẹ̀sìn Islam so ó ní bàbá ń tọ́ láti ṣàlàyé rẹ̀ fún wa bàbá ní bàbá sáré fún un ó ní náà sábà ti dé kẹlẹ́ mọ́ Bukhari hùnà kí ló jẹ́ kí bàbá ó mú ọ̀rọ̀ ìmọ̀mù Bukhari wá ní ààyè yìí nígbà tó sọ̀rọ̀ tafsir surat al-asr ó ní bí àná àyà ó ní torí pé àyà yẹn tààrí yẹn bi ó ń tọ́ka lórí ọ̀ràn yẹn káwá ìmọ̀ ọ̀ràn yẹn káwá ìmọ̀ fàyíyà àtọ̀ yíkẹ́ ìmọ̀fòwúmù láàzì àwọn àyíkú yáyà tó wà ní sọ́lọ́tà làásìrì tọ́lọ̀ bá dà sọ pé wà làásìrì ìnàlẹ̀ ìsànà láti ìkọsẹ̀ wà ní ìlàlẹ̀ nínà àmẹ́nu ìyẹn ni pé àwọn tí wọ́n mọ ọlọ́run lè máa ná ma'rifatullah ajẹ́ pé ọ̀nà yẹn ní ká lọ mọ ọlọ́ọ̀gá bẹ́ẹ̀ dà ẹlẹ́ẹ̀kejì ó lè máa ná rìsáàlà ó ní tó pé tíra tí bàbá kọ ṣẹ́kù pẹ̀lú àgbò ha tó pè ní àlùsùn wà fàlàfà kò ló ha bẹ̀rẹ̀ láti ní masara ti wù la ó ní gbogbo tíra yẹn dá lórí kéèsì àkọ́kọ́ òun náà ní kí ni wàyíyá àlàyé ó ń dá lórí kí ni ìmà kí ló ní káwọn báyìí wọn fa sáyẹ̀sì lórí ìmà kì í ṣe pé àwọn èèyàn mímọ̀ nípa ìdájọ́ ẹ̀sìn kan bẹ́ẹ̀ ìmà àbídájọ́ ayé ìmà nípa ọlọ́run bá dẹ́dà ó kéré púpọ̀ jọjọ lórí ẹ̀mí àwọn èèyàn so ìyẹn pé jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn èèyàn mọ̀ lórí kò tí kó sáǹfà tó mú wọn nímọ̀ nípa ọlọ́run so ló bá tó kẹ́ ẹni tẹ́ẹ̀mọ̀ fojú wípé onímọ̀ ni ọ̀jọ̀gbọ́n ni tẹ́ bá padà rí pé ó júwe ọlọ́run fún yín ẹ padà rí pé kò ṣe kí ni kò mọ̀ nǹkan kan nípa ọlọ́run so eléyìí dẹ́ni ewu tó lágbára púpọ̀ ni ẹlẹ́kẹta ó ní tó jẹ́ kí a sọ̀rọ̀ Bukhari rahimahullah nínú tíra yìí pé lè dìlá àlàfo àlàtẹ̀ntì bá a lè nàṣà yìí torí pé Bukhari náà fúnra rẹ̀ ó wá ní báàdù ìmọ̀ Bukhari sáájú mọ́mọ́ Muhammad Abdul Wahab ìyẹn ni òun náà wá ní báàbù kan tó wá kù bí bàbá ṣe tún ọ̀rọ̀ yẹn báàbù lẹ́ẹ̀l wàlùkọ́ọ̀lù wákìrì ajẹ́ pé ó ṣe déédéé ó ní tó jẹ́ kí bàbá mú ọ̀rọ̀ Muhammad Bukhari muhammad bin ismail al-bukhari to jẹ́ kó mú wá tiri tíra yẹn gbogbo ìdí excuse ta wọn gbogbo ẹ̀ náà ló fẹ́ já lóra wọn wọn akrab wallahu a'lam ó léyìn tí ó jù bá tó ní òun náà ni torí pé àyà tó wà ní suratul asiri tàbí tó wà ní bàbá wa Muhammad eh, Muhammad bin Ismail tó fún wa làánà àdìrà àyà já àti sígàtà làánà torí pé gbọ́dọ̀ yẹn lọ wá nípa kí ni sígà ìyẹn ni command statement tó ní fáìlẹ́m lọ́sí kí ni lọ́ọ̀mà ọ̀rọ̀ bàbá wa Sheikh Adam Abdullah lórí tí wọ́n kọ sínú tíra àwọn kí fún wa tí bàbá rí kí ni ọlọ́fàárì wú ní kọ́bílà yé áńtà ìyẹn ní pé fáàlà tẹ́wọ́ bàbá tó ṣe àṣìmẹ́wí náà àti áhìdọ̀rì nítorí máa bá ní bẹ̀rẹ̀ gbogbo àti ìlànà gíní àìlám lọ́dún gíní lọ́ọ̀mà bàbá tó ṣe áhìdọ̀rì tẹ́wọ́ tí ìlànà gẹ́gẹ́ ọ̀rọ̀ àkídà bàbá fi bẹ̀rẹ̀ torí pé ó mọ̀ pé téèyàn bá láti sọ́kàn tó dáa kò sí tí wọ́n lè sọ fún onídàájọ́ ṣẹ̀rí àtọ́wà bá ṣì máa wí àti ní kíni mi tí ó tẹ̀lé nígbà tí wọ́n sọ fún ọ wípé gbọ́wọ́ o ṣe ka kúrò kó o sì fi bọ́jú kó o sì bọ́ ọwọ́ kó o sì máa kírun lọ o ọmọ ẹ̀ yẹ́rọ àlùkà àlùkà àtàyàmọ̀m bàbàlẹ̀ lẹ́lẹ́rọ̀dù àmọ́fí táyàmọ́mọ̀ rọ́gbò àlùwàlá ṣẹ́mọ̀ lórí alẹ́ ló pé a ah, bí sàbẹ̀ kẹsẹ̀ gbọ́ yìí lóṣooṣì rẹ̀ gbọ́ yìí pé ara o gbogbo àwọn oríkè tá àmọ́ fi sábà lọ́dọ̀ ká di yẹ̀pẹ̀ pa ìyẹn ni irú ẹni bẹ́ẹ̀ ó ti gbà wípé wàmáàkà lẹ́nu mímu wàlẹ̀ mímẹ́tì ìlà ọ̀dọ̀ lọ́ wọ́rọ̀ sunu amúran ayẹ̀kú nàlá ọmọlẹ́kẹ́yàrá mi àmúrìhìn tọ́lọ́run bá ti pàṣẹ báyìí àtòjíṣẹ́ rẹ̀ àìsí kí ni àìyírí ẹ̀wù káwọn máa wò pé ẹ̀bẹ̀ ṣe wá rí pé à èèyàn yàgbẹ́ ẹ máa wò rí o mẹ́fì ní àdínú lẹ́yìn sàbẹ̀rà àìsẹ́sì pẹ̀lú kí ni o mo rò èrò rí orí rárá o mo rò kọ́ o bal asàmìlú ẹ̀ wọ̀tọ̀ à mo gbọ́ mo náà rí mo tẹ̀lé tàbá pọ̀ tẹ̀ dáadáa nínú òní wa àríkètè yẹn bá yà kí tí ò bá rómi tí ó fi sàlàlà tí ó fi tábà àbí kí mẹ́rin ó lò darí sàlátà tó àjà sàlátà tó àjà òkúta mélòó mẹ́ta àkọ́nù ha sàlátà tẹ̀lé àwọn kristu lákà wọn nìyẹn sókùtà mẹ́ta lè lòdì tí ó tẹ̀ ẹ̀yàn lọ́rùn dáadáa lákòjú yẹn bẹ̀tẹ̀ wọ́n bá tẹ lọ́rùn kò tẹ lọ́rùn òfin ọlọ́run sọ wípé kí ni o mẹ́ta ti tó tó bá rí kẹrin lè ṣe wàhálà tó bá wá rí bẹ́ẹ̀ tó ti ṣàlùwàlá ẹ̀ tó ti títàyà náà tó wá kírun tó bá padà rómi àwọn àfẹ́sì sọ fún wa pé ọ nítorí pé wá rí mi omi kọ́ wá ní mo fẹ́ lọ tábà padà mo fẹ́ lọ tán lọ́la ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìyẹn ni pé ó dá kéèyàn pọ̀ pọ́lọ́n àṣẹyẹ pé fàmálàm tẹ́jì fàtàyàmàmú sọ̀ídà tọ̀yìíbà aláhàkùwà ìyẹn tí tẹ́ ìbá ti rú mi ẹ̀kà sí táyà náà ẹgbàgbé máa tó kù so tẹ́yọ̀ bábà báwo lọ́wọ́ ti pàṣẹ tí ò dán ọlọ́run rẹ̀ kò sí tẹ́fẹ́ sọ fún nípa àdájọ́ àwọn ẹ̀sìn kò ní ṣe kí ni kò ní tẹ̀lé ìyẹn ni pé láti pé ìdájọ́ yìí èmi àti yín bùkátà gan-an àgbọ́yẹ̀ la ọlọ́run sáyẹ̀ kó síwájú. bàbá tẹ̀síwájú ó ní ẹ̀yìn lọ rahimakallah ẹ̀yìn lọ rahimakallah ó lọ mọ ọlọ́wà lẹ́kẹ́ yẹ́sì bala ó lè mùsùlùmí wa mùsùlùmí ẹ̀tì ó sọ̀rọ̀ ẹ̀ lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí ẹ̀rẹ́ tààlùmọ̀ adé masáyẹ̀ sàlá àtàwọn àmàlàbí yìí kálọ̀ mú àwọn ọ̀rọ̀ mẹ́ta yẹn kálẹ̀ yìí kálẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ alùpùpù alákọ̀ọ́kọ́ tí wà bàbá ká mọ̀ mọ́tún làákà àlọ́lá àsọ̀lọ́kọ̀ọ́nà agbọ́dọ̀ kọ́lọ́ ló dé ní ló dáhùn. nǹkan ti ṣe ṣáré kò tó bá nǹkan ṣáré ti àǹkà apàdà sọ àwọn àwọn méjì kọ́mẹ̀ntì lórí ẹ̀. wọ̀rùn sákọ̀ọ́nà ọlọ́run dá wa ó sì ní pèsè jẹ́ ẹ̀mú fún wa wọ́lá mi yẹ tóró kanna amẹ́lá wọn ló dá wa ó pèsè jẹ́ ẹ̀mú fún wa kò wá fi wálẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ẹ sáà jẹ ẹ máa lásán kí wọ́n lórí bal arsala ilayna rasula ó wá ara òun jíṣẹ́ fún wa ayẹ́kùnrin tó jíṣẹ́ fún wa sí ni pé bá sì máa jẹ mu di dáadáa yóò ṣe kí ni ó wà ṣàlàyé fún wa tó bá tó ń pa ìjọsìn nípa kí ló pè ìjọsìn ìjọsìn yẹn kéré gan kásì ìbádà ìbádà àlùmọ̀fòrúdọ̀ ó kéré gọ́sẹ̀ bá wọ̀ ṣẹ̀ dáadáa ń tàn fi ń ṣe ìbádà ló sẹ̀mí ayé wa ló kéré jù wákàtí tó lè pátákìlá rẹ̀ tó two hours àwọn tó two hours ni àṣùbà mi kan tó bá dáa jù tó wá pẹ́ẹ́pẹ́ láàrin ìlú ẹ̀rí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀bátì kò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nǹkan náà mọ́ṣáláṣí yóò jẹ́ mọ́ṣáláṣí ọ̀tọ̀ tó mọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí kíni ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lákà méjì kí láǹkì tó wà. fifteen minutes ó yá àyílà express tẹ̀lé ìmọ̀ bá ní lọ́pọ̀lọpọ̀ àwọn àyè tó ẹ̀rùn tó rọrùn jù báwọn yóò rò rọrùn tí yóò sì rọrùn òun ní kíni ìrùn àyílà àwọn ẹ̀mí rọrùn kò lẹ́yìn bẹ́ẹ̀ yes tó gbé ìrùn àyílà tẹ́rí àti wàlásà inú tó lágbára púpọ̀ ni ìmáàmù àtẹni tí ń dárùn kí gbọdọ̀ kéwù àwọn ọ̀rẹ́ kíni ẹni wọ́n sì gbọdọ̀ wá mẹ́ irun tíṣẹ̀ tọ́nu máa ń yára tètè forí èèyàn sí ilé púpọ̀ jù láyé ìrùn àyílà wàlásà ni tó bá ti ṣe kíni bẹ̀mọ́ kí tẹ́yìn bá ti ẹ̀mọ́ kí tí máa ń gbọ́ kùnrin lásán ẹ̀mí rẹ̀ lẹ́sẹ̀ kíni ó lè sùn mọ́ bẹ́ẹ̀ tí irú yẹn wọ́n fẹ́ ká kí anáni mo ń kí ayé láǹgbà mi tí fẹ́ máa ń gùn ju àṣùbá ọ̀pọ̀lọpọ̀ wa lọ ọ̀kan náà sáré ìrọ̀lọ́ kó máa bá wọn ó ní tí wọ́n bá pè ń fún ayé là kán gbé ìkámà ayé là dúró ó ń bẹ́ẹ̀ àwọn tí ó lọ ja òkáṣà yóò lọ yóò sì padà mọ̀ tí kò rí lákàtà tí sàlàyé níwáyé àwọn ilé oṣù tó so kílá fẹ́ mú bẹ̀rẹ̀ wípé ìjọsìn wọ́n torí ìjọsìn nìkan lọ́wọ́ torí ẹ̀rọ ìjísẹ́ kò wọ́n ti ẹ̀ tó kan bẹ̀bọ́ lásìkò sẹ̀dá ayé wa nígbà tá sí gbogbo rẹ̀ kò fẹ́ pé one hour tá a fi ń jọsìn lójúmọ́ nínú twenty four hours àwọn ẹgbẹ́ kí ni twenty three hours wà kù gan ló jẹ́ kí àwọn sọ pé ànàlá àlàkọ̀nà dájọ́ lọ́wọ́ olùgbà wa wákìlì ó wà rọ̀zákọ̀nà ó dẹ̀ pèsè jẹ́ fún wa wala mi yẹtọrọ kẹnẹ abala kofi wala yẹrẹ bali arisala yẹrẹ yina rọsula olu bi sẹ suwa fama b'a kọ ẹwu ẹni b'a tẹ lóbi sẹ yẹ dakhala aljanna yóò di kini wàmẹ n'a sọ ọwọ gbogbo ẹni b'a kọ tó di sẹ dakhala nara ọlọba sọ wàlẹ sọ lórí ọ̀rọ̀ tó sọ ní sẹtẹnsì yẹ ọ̀rọ̀ tó lágbára tó pọ̀ ni e akpara ma kasari wà fà lórí e. wà dẹbi ìlú kọ wò wò tààyà ó lẹ́yìn ọ̀rọ̀ tá a máa ṣàlàyé tí bàbá sáìtì kan ara wọn ó ní bí ọlọ́run sọ fún àdàbọ̀ Muhammad ó ní inna arsalna ilaykum rasulan dájọ́dá ọ̀la ló jíṣẹ́ sí shahidan alaykum láti jẹ́ ẹlẹ́rìí lórí kama arsalna ila fir'auna rasula gẹ́gẹ́ bá a ṣe rán sí fìràwọ̀ náà kò jíṣẹ́ fàásọ̀ fìràwọ̀ náà rasul fìràwọ̀ náà kọ́ fàásọ̀ fìràwọn ọ̀ṣùnà fàáhàmà àkàdá wàbílà ọlọ́run la gbá mú nígbà kan ní tó lé náà ẹ jẹ́ ká pa akínní nìkan. náà sáàdì alákọ̀ọ́sọ àbẹ́ká mọ́ yẹn ánàlá ọ̀làkọ̀ rárá lọ́wọ́ dá wa ẹlẹ́ẹ̀kejì nutí ọ̀la ní agbọ́dọ̀ mọ̀tá agbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ánàlá ọ̀dájọ́ ọlọ́run láyà ọ̀bọ̀ ayù ṣẹ̀rẹ̀kẹ̀nà awù ọlọ́run ní yọnu kéèyàn múrugún pẹ̀lú rẹ̀ o áyà bó ń fẹ́ ìgbà àdá ti èèyàn kan níbi ìjọsìn kéèyàn mú kàmí pẹ̀lú ọlọ́run ọlọ́run ìfaramọ́ làmàlàkùn muqarrab ibù àwọn màláíkà tajálà sùnmá wàlà nàbí yìí mursal tàbí kásọpá àwọn òjì ta ná ìkànnì wọn méjèèjì ta rò pé wọn náà súpà bùdù yẹn àwọn méjèèjì yẹn á gbọ́dọ̀ mú wọn ní olùjọ́sìn pẹ̀lú Ọlọ́run sáré fan ẹlẹ́kẹta anamẹ́nà àtọ́ àròsù dádájú ẹni tí ó bá tẹ̀lé tọ́lọ́run wà wá àdàlọ́ tó dẹ̀ gbọ́lọ́run kò tọ́ fún ẹ bẹ́ẹ̀ muwalaatu kumulọrẹ manhadallah wa rasula ẹni tí ń bá ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ sọ̀tà agbára ṣàlàyé wàlàùkádà aqraba qarib kódà tó bá jẹ́ wípé ẹni yẹn tó ti ẹni tó fẹ́ tó jọ́ta ọlọ́run yẹn ó jálá súnmọ́ tó súnmọ́ jùlọ ní fámìlì gbogbo alábẹ́ tó súnmọ́ jùlọ ní fámìlì wa ó bẹ̀rẹ̀ àgbègbè bàbá ìyá ìyàwó ọmọ ẹ̀hẹ́n ló tó àkàn àwọn mi ọlọ́mọsálà àwọn olùgbà aláwọ̀ bẹ́ẹ̀. ìyẹn ni ọ̀rọ̀ mẹ́ta tí bàbá ká gbéyàwó ó wá lẹ́yìn rẹ̀ ó wà àwọn àyà kan tó sọ pé làtẹ́jú kọ́ọ̀mà ó nírí ìjọkan yóò mi nínú ẹni láì omi ọmọ ẹ̀ láàkẹ́ tí wọ́n ní bàbá sọ́lọ̀ àtọ́jọ́ kẹyìn yóò wá dùn náà tí wọ́n wà máa nífẹ̀ẹ́ máa ń há dàlọ́ àwọn òṣèlú ẹni tí ń bọ́ lọ́hùn àtòjíṣẹ́ rẹ̀ tí ń bá sọ̀tà ẹ̀ ní olùgbàgbọ́ òdodo kan kó dẹ́pọ̀tọ̀ ọlọ́run ní ó sì kí ni ó ní ó mọ̀ lọ́rẹ̀ ó wá ní wàláwó kánú àdá àrùn kódà tó bá jẹ́ bàbá rẹ̀ áwò àbìnà àwò tàbójọ́mọ rẹ̀ áwò ìṣòwò àdàbò àbójọ́mọ ìyá rẹ̀ áwò àṣì wọn ta àbójọ́mọ ẹbí rẹ̀ kùláìka àwọn tẹ́ bá rí tún bá ti ṣe báwọn kátàbà fi kulúbi bẹ́ẹ̀ lọ́wọ́ ti fún wọn lápá pẹ̀lú ẹ̀mí kan látọ̀dọ̀ rẹ̀ wọ́n ní kí ni òun jáde náà ti ń tẹ́jú yìí ọlọ́run ó fún ọwọ́ sálẹ̀ jẹ́ náà dédé ra tẹ́jú yìí mi ta ti alákàárò akérèmọdé sọlábẹ khalidina fiha wọn bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí radiyallahu anhum ọlọ́run yọ́nú sí wọn wà radu anhum àwọn náà yọ́nú sọ́lọ́run àlá onídẹ́kásẹ́ tí ká gbọ́ inna hizballahi humul muflihun gbogbo àwọn ìpín tọ́lọ́run àwọn ni wọ́n jèrè ọlọ́run sábà sí ní tí yóò jèrè. sẹ́ni bàbá tó sẹ́ni tó máa pé nínú àkọ́kọ́ tọ́lọ́run fẹ́ ká mọ̀ mẹ́sẹ̀jì mẹ́tẹ̀ẹ̀ta yìí ah, sàlásàmásà yìí ó ní wípé ojúbù tọ́ àtọ̀kùn sùn ọ̀ràn ìyẹn ní kásìkì ní kátẹ̀lẹ̀ òṣìṣẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ kejì ojúbò tawhidullah ọ̀ràn yẹn ní kálmọ̀ ọlọ́run lọ́kan ẹlẹ́kẹta ojúbò mu'adati man hada Allah wa rasulahu ọ̀ràn yẹn ní kálmọ̀ lọ́ta ẹni tí máa ń kíni tí máa ń bọ́ lọ́run àtòjíṣẹ́ rẹ̀ tí máa ń bá ṣọ̀tà abẹ́ẹ̀ náà lọ́kọ́lọ́kọ́jọ́ náà. bàbá ní kọ́ọ̀lù àlùkùlà gbọ́dọ̀ tọ́lọ̀ bá dá sọ pé alàlá ọ̀làkọ̀ọ̀nà dájúdájú ọlọ́wọ́ bá ló sì ló dá wa àríyá bá sára ti kú làwọ̀kọ̀lá sọ́tọ̀ àwùjú tọ́rọ̀ rọ̀sùn ìyẹn ní kíta bá káyà yẹn ọlọ́run lè mú dá yẹn èmi mo ṣe kí ni mò ń sì mi wá fi ń lẹ̀ mo wá ló jíṣẹ́ sí i ajẹ́ pé èmi mo dá yín yẹn tí mo ń pèsè jẹ mo yẹn o èmi náà mo rán òjíṣẹ́ sí i ajẹ́ pọ́nrán yẹn ká ṣe o ká tẹ̀lé ti òjíṣẹ́ bẹ́ẹ̀ máa ń jẹ arzikì ọlọ́run tí mu arzikì ọlọ́run tí ò bá tẹ̀lé tẹ̀lé òjíṣẹ́ bí ìgbà pẹ́ni bẹ́ẹ̀ ó ṣàìmoore sọ́lọ̀ ni mo rò bá ń gbọ́ yé tẹ̀lé nígbà pẹ́ni bẹ́ẹ̀ sì ni ó ṣàìmoore sí ọlọ́run ọlọ́run má ṣe wá ní aláìmoore ó ń dábàá rí a ń yí pé ọlọ́run ní anàlá ọ̀làkọ̀ọ̀nà àlàáyà tó aláàbá ní kẹ̀kẹ́ sí i àyà tó pọ̀ tí ń dá lórí ayé ẹ̀wọ́ pọ̀ gan tọ́lọ̀ fi ń fi rẹ̀ pé alẹ́ mi mo dáin àbá ilé yẹn tó tiẹ̀ kílíìmù adẹ́dàrí ìbéèrè yẹn máa bèrè gan tó kílíìmù ownership of what of the mankind bẹ̀ẹ̀dì ọ̀rọ̀ yóò bá ó sọnù gan ọlọ́mọsá làwọ́ o yorùbá mi tọ́ kálukú ẹlẹ́dàá tiẹ̀ ẹlẹ́dàá tọ́ ní ẹ̀jẹ̀ yóò bí ọ̀hún ẹlẹ́dàá tiẹ̀ náà ìwọ́n náà lẹ́lẹ́dàá tiẹ̀ yóò bí ní tó bá lẹ́kọ́ bá ní ẹlẹ́dàá wo ni yorùbá máa ń rìn fáà sí gan orí yìí má sún ọ tó ah, o bá ti ẹlẹ́dàá rẹ̀ tiẹ̀ tí wá bẹ́ẹ̀ pọ̀ gan-an elédùn à ń gbọ́ gbogbo àwọn oríṣiríṣi ìyànnì kẹ̀mẹ́ẹ̀tì yìí àwọn gbólóhùn yìí ìyànnì yòókìrù àṣẹlẹ̀ òfin ọlọ́run because wọ́n gbé sórí wa àwọn náà máa gbé sórí àwọn ọmọ kí lẹ lẹ́dàá kí lè rí alájọbí náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alájọbí ó dáa ṣẹlẹ̀ gbogbo ẹ má jẹ́ ká dà papọ̀ tẹ́lá sọ pé kò yes ìyẹn pé okùn tọ́lọ̀ fi so wá papọ̀ àmì wò lára jẹ ní ó dáa so oríṣiríṣi inú mi lọ́dọ̀ yóò bá àmọ́ gbọ́dọ̀ yí wa lọ́dọ̀ pé yí wa ń bì pé àná wà ọ̀la kọ́nà kò sẹ́ni ní kílẹ̀mù kó ló dá yẹn ayẹ́pẹ́ni tó dá wa kò sí tí ò lè fi wá ṣe òun ló ọlọ́run ti sọ́dọ̀ lọ́kọ̀ àdùn ní wallahu khalaqakum wà á kíni wà má ta'malun ó lè ní mo dá yín wallahu khalaqakum èmi mo dá yín wà má ta'malun àti gbogbo tẹ́ ń ṣe níṣẹ́ ìyẹn ni pé gbogbo táwọn ẹlẹ́rìí pa àwọn ìṣe nínú iṣẹ́ lónìí ẹ̀yìn àwọn ṣe gbá ọlọ́run ló dá àti tán ṣe gbogbo mẹ́yàn ṣe lórí ilẹ̀ ayé kò síbi tó ti mú nǹkan kan wá fún ẹ̀ ọ̀yà mẹ́ẹ̀ wá lòun rọ mọ́tò tó bá lòun rọ mọ́tò ẹ̀ ní kò sí wàhálà àpò bá nù lẹ́ẹ̀lẹ́ yóò wá sí bá tiẹ̀ tó bá lóun fi kẹ́míkà sí kẹ̀kẹ́ ẹ̀sọ́ fún kẹ́míkà ìbìkan ló ti mú nínú dúkìá ọlọ́run ló ti mú ẹni ó sì dúró lọ́rọ̀ fún tó kọjá òsì kìíní tó kọjá ọlọ́run bá dẹ́dà ẹlẹ́kẹ̀ẹ́jì àkílẹ̀ ìsìn pàtàkì gan because lónìí ọlọ́run wà lẹ́kẹ̀ẹ́ ọlọ́mọdé aláàánú àwọn ẹ̀rọ ẹ̀rọ rò pé ọlọ́run tó dá wa ń ṣètò àwọn kan náà ṣe kí wọ́n ṣètò lórí ẹ̀dá àwọn èèyàn mélòó ni wọ́n ṣètò lórí ẹ̀dá rẹ̀ so àwọn àdìsọ́kẹ̀ ó dá kábù tutù dáadáa kábàkọ̀ wa tó dá wa ó nìkan ṣoṣo níṣẹ́ kí ni ṣètò lórí wa gbogbo bí yẹn ṣe wò lè jẹ tó ẹni ó lè jẹ́ kí gba ṣíṣe tá ní ọlọ́run wọ́kọ́ ònú wọ̀rọ̀zá ọ̀nà gbọ́dọ̀ tí bàbá sọ pé lágbára ní sọ náà kí láti lágbára ní sọ láti kí o ṣe yorùbá lọ àrísìkù tó ti yẹ wọn tá a fún àrísìkù ní kí gbogbo tọ́lọ̀ kó tiwa tó jogún fún wa nínú jíjẹ múmu aṣọ àrísìkì náà ni àbí oòrùn àrísìkì tó pèsè fún wa ni òṣùpá àrísìkì rẹ ni òjò àrísìkì rẹ ni so kì í ṣe pé owó nìkan lárísìkì tó bá fún yẹn ní ìmọ̀ kí ló fún yẹn ó rọ̀ sákọ̀ rẹ̀ ó ràn lọ́rọ̀ kan ní àrísìkì wa ni agbọ́dọ̀ bàyí pé tàwọn ọ̀la ló wà bí ẹ́ kí n ọwọ́ wà torí ẹnu àtẹlẹ́ ọmọ mẹsàn-án ó bá kó dẹ̀dà ọmọ ènìyàn jọ lógójì ọdún ogójì ọjọ́ mẹ́ta ìyẹn one and twenty days one and twenty bìnnáfọ̀kì rú pé ẹ lọ fẹ́ mi sí la bàbá fẹ́ mi sọ́mọ nìyẹn la ẹ mọ̀ tí ó kọ́kọ́ jẹ́ ọmọ ẹ̀ pé yóò wá ní ntẹ́ ọ̀kọ́ lọ ṣe fún mi bìkátì mi rìzìkì ẹ lọ kọ́ àrìzìkì rẹ̀ jẹ́ mú rẹ̀ ibi tá a ti kọ̀ ọ̀mọ̀ yìí pé àrìzìkì tá kọ́ńdọ̀ àrìzìkì tá kọ́ńdọ̀ yẹn yóò bá ní àwọn ìròrí kan tó jẹ́ pé ah àbí ká máa rìvíw rìvíw ká máa rìvíw rẹ̀ gan kó má kó má jẹ́ pé ńlá gbé lọ́dọ̀ ọ̀nà pé wọ́n á lọ́dọ̀ ọ̀nà yóò kábàámọ̀ pé ah wọ́n lu àrìzìkì rẹ̀ ni wọ́n ṣe gini ni alẹ́ wọn lọ gbé kan wọn lọ gbé fáìlì àbí wọ́n jí fáìlì gbénu wọ́n wá ń wọ́n wá ń transfer rẹ̀ èyàn lè rí etí ẹ̀mù èèyàn tẹ́ màá bẹ́ẹ̀ ó rí etí ẹ̀kọ́ máa withdraw owó nínú ni yóò ń draw ni wọ́n sì mọ̀ pé lágbádá ń withdraw owó nínú àkáǹtì kì í náfàá fi rọrùn yí àwòrán àmì ó ní ẹ̀mí òdodo ẹ̀mí ìfọkànbalẹ̀ ní jùlọ ó ló ní sí mi lára ó sì yẹ kí ń sọ fún mi pé adnẹ nẹfṣà fífi dájọ́ ẹ̀mí o ẹ̀mí kan ò ní padà sọ́dọ̀ ọlọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wá dáadáa lọ́nà tó dáa mo ní bẹ́ẹ̀ méjì bá sọ̀rọ̀ owó èèyàn mẹ́ta tó máa sọ̀rọ̀ owó ẹ̀dá sí ẹ̀yàn mẹ́ta sẹ́ẹ̀rù bẹ́ẹ̀ mẹ́ta kan lè jẹ́ fún ọ̀yá tó dá sí ìkìtà kan fúnra lókun yóò wulẹ̀ rí ẹni tó sọ̀rọ̀ owó ẹ̀ tí ò bá sọ̀rọ̀ owó yóò ṣe kí ni o yóò rò owó yẹn ìyẹn gbọ́dọ̀ yé wa dáadáa torí pé bìkátì ni kí ni rìsìkì wọ́n ti pa rìsìkì wa ṣẹ̀rí nǹkan báyìí wá gbàdé pé kátàbà ọlọ́run kọ́ àrísìkì kó tó kọjọ́ lálò láyé o ó kọ́ àrísìkì ìjẹ̀mú wa ó kọ́ kó tó kọ́ ta yẹn pé òní ó kọ̀kọ́ tán ìjọ́ tí ìjẹ̀mú bá wá tán ní kí ni o exist yóò automatic àbí nígbà tí o bá so oúnjẹ lọ́wọ́ student rẹ̀ kí ni ó ṣe yóò kọ́ àkùnrin dágbére fún yìí. <laughs> ẹ̀yẹ́ wọn àbúrò Abdullahi àti ẹ̀wà rí wọn mọ́sálásí yóò kápẹ́ ní dọ́kẹ́ ní pé àfáàyàn náà bíbẹ̀ wò mọ́sálásí lọ lórí o nígbà tílẹ̀ bẹ́ẹ̀ rọ tílẹ̀ tó gbé wọn sínú lọ́wọ́ ẹ̀ mọ́ ọlọ́run sì ní fẹ́ẹ́ nípa ẹrú rẹ̀ ọlọ́run jẹ́ kí nínú táyé ló yà wá lẹ́nu ọlọ́run bá dẹ́ta ó ní law tawakkaltum ala

ẹ̀yẹ ìdákùnà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn dábà tọ́lọ̀ ọba adẹ́kàdá yẹn ẹ̀ bọ́ sì sọ ni ó máa mi dá bẹ́tì illa illa alọ́lọ́ ìrìzùkú a wà ilà mùsùtàkọ̀rọ̀ à wà mùsùtàwùdà à kullu fi kitabin mubin kò sínú dábà kìí láyẹ̀mí mi ó ní wákà ń dáadáa ti wáyé kùn ó ní dábàá oúnjẹ tí wọ́n fẹ́ jẹ wọn ò lé gbé ẹ̀yin ò ní bá rẹ̀ sí kan báyìí bẹ́ẹ̀ bá rẹ̀ sí yóò gbé fún ara rẹ̀ yóò sì gbé lọ ní àbí wọ́n bẹ̀rẹ̀ náà dábàá oúnjẹ tí ó zọ́tíyé níbi tí ṣúgà kan sí wọ́n dé rẹ̀ látàrí rìzùkùwà wọ́n rìzùkùwà wáyé ìyá kù ẹni tí ò lè gbé tí ó jẹun àtẹ̀yìntẹ̀ rẹ̀ pẹ́ lè gbé tẹ́ jẹun ọlọ́run ló ń bọ́ yìí náà ọlọ́run wa sọ fún wa àdébọ̀ Muhammad náà yàtí bàbá ká tó yàtọ̀ sí ìta ká yìí ó ní inna Allah dájúdájú ọlọ́run Allah uwa Razzaq uwa ẹ̀ yẹ́sì pátákó ni ìmọ̀ wá ti kìkiri ẹ̀ ká máa fa ọjà rùzùkìní yá kí ló pè é. anta razzaku samawati wal ard ìrẹ́ lọ́ba tó ń rọ sánmà àtúwà sánmà lọ́rọ̀ àtàtì ìbẹ̀ lórí rẹ̀ ìrẹ́ kó rọ̀ wá lọ́rọ̀ náà. ẹ lónìí wọ́n wà káyérú rọ́ọ̀sì kí wọ́n wà káyérú rọ́ọ̀sì. òun ló lóore jù òun ló dáa jù ní ẹni tí mo rọ lọ́rọ̀ bẹ́ẹ̀ bá lóun rọyàn lọ́rọ̀ yóò ṣe èkó lórí ẹ̀ bẹ́sù bá lóun fún yẹn lówó kílẹ̀ mọ̀ tí ó ṣe ohun ó gbà lọ́wọ́ rẹ̀ sẹ́ríkà yóò gba ẹnu wọ̀nba tí ó fún un yóò gba ayé rẹ̀ yóò tún wá dé kíni àlùkàmù tún wá bàjẹ́ so you have to be very careful lọ́lọ́run tó sọ pé inna Allah wà lọ́sùn jàdáyà inna Allah dáadáa

ọ̀rọ̀ tí ṣègùn wọ́n tàbí ọ̀hábù sọ yìí ó jẹ́ kó yé wa wípé yọ́lọ́run ti dá wa kò fi wá lẹ̀ fún ìṣẹ́jú kan rí ó nífẹ̀ẹ́ wa ó jáwọ́ pé mi ò dá lásán gbogbo tẹ́rí tí ń ṣẹlẹ̀ pátápátá ọlọ́run ti dọkumẹ́ntì ẹ̀ fún wa inna Allaha kataba al-maqadir kulla shay'in qabla an yakhluqa as-samawati wal-ardi bi fifty thousand years ó tó ń dá ayé ó ti kọ kí ni o ó ti dọ́kúmẹ́ǹtì gbogbo bí gbogbo nǹkan ṣe kò wá sí kankan tó lè ṣe kí ni tó lè gbàdúrà ara wọn ẹ ti gẹ̀ẹ́sẹ̀ pé eléyìí ó kàn wá kò ìsidẹ́ntà àsidẹ́ntà kò lè àsidẹ́ntà kò lè wá àsidẹ́ntà tọ́lọ̀ sọ kò ìsidẹ́ntì pé ẹ ó kàn sí déédéé náà ni rárá o wọ́n ti ṣe kí ni o lónìí kùlù fi kìtàbí mọ̀bí yìí. إنا نحن نحيي الموتى إيه؟ إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا إيه؟ وآثارهم وكل شيء أعصيناه في إمام مبين سيما تقول إمام إيه؟ أم الكتاب إنا نحيي الموتى أولا أولا ما يوكو ونكتب ما قدموا ohun tí wọ́n tàn tàná tì síwájú àti kọ́ o wà á fara hàn orípa tí wọ́n lò tí ó ṣẹlẹ̀ lẹ́yìn wọn ẹ wà kó làṣẹ yín wọ́n ní gbogbo ẹ̀ pátápátá a sọ iná o àti ayé àti sọ kò sí kankan ọlọ́run sì fẹ́ yọ ọ́ ọlọ́run sì kí ni ẹ sọ pé kò fẹ́ kò ní yọ ọ́ kò ní sẹ́kẹ́ ní kò sínú àkọọ́lẹ̀ pé yóò yọ lójó sọ fún làbẹ́kẹ̀ kọ́tà náà ló ní wáyà ó ní lọ́mọ ànàmọ́ àtọ́ àkà ojú ò bá bẹ́ ẹ làmìlẹ́kùn ni yóò sí ibà wọn ò kọ́ pé yóò sẹ́kẹ́ ní yóò bẹ́ ẹ dẹ́ wọ́n yẹn nígbà ó wá bá kásán rí ẹgbọ́n rẹ̀ ìsàn ìbọn wá bá sẹ́ni tó yẹ kí ìbò bá rùn bó kó bá ọjà rí ó yẹ kó bá ọrùn gángan àmọ́ àwọn ti kára pé kò ní bá ikàn mi ìsàn ló kẹ́ lọ́dẹ̀ nínú ní ọba kò dẹ̀ tìtorí ẹ̀ so ìyẹn tí gbogbo ẹ̀ ọlọ́run ti kí ni ó ti kọ́ ọlọ́run sọfà mẹ́gbà Muhammad kó lè ṣàlàyé fún wa ó ní afa síbi tún ó ní sẹ́ ẹ̀rọ ni annama khalaqnakum ẹ̀ abatha àwọn yóò lu ayé mo kàn dá lásán àwọn yóò bá wa dá yín ajá sì kí <laughs> ọ̀dẹ olówó yìí ayé tí ń jẹ wáta láǹjẹ ọmọ ẹbí ní oje ẹyẹ mú kẹ́míkà ọ̀rọ̀ wọn tàbí ẹni tí ń mu gbogbo gbogbo tani tàn láyé ni tàn náà kọ́ fẹ́ràn ọtí ní ìsìn yóò ní ah, ayé ká tó mú ìfún rẹ̀ lọ rẹ̀ díẹ̀ díẹ̀ o kí wọ́n ní ń diabetes hmm. kò sí ní ẹ̀gbọ́n ayé gbogbo ọdún ṣe jẹ́ oje so àwọn ìwọ́n àpò wọn ń dá wa pé káàkiri wa láyé lásán náà ìyẹn gbọ́dọ̀ jókòó dáadáa o gbọ́dọ̀ ronú ẹ̀ dáadáa o we need to ask ourselves what's the purpose of creation why Allah created us kí ló ń tọ́lọ̀ fi dá wa ó ní ìrìnsẹ́kí ń dá yín lásán ayé kí ẹ̀dá torí kí lọ́lọ́ fi dá náà wọn náà bẹ̀rẹ̀ lọ́wọ́ àfa kan lóde wá sí ẹ̀rọ àwọn olóyún ọlọ́run fi dá ọlọ́dọ̀ àkáwá jẹ́ báyìí. níṣẹ́ máa ń hẹ́ nù ọmọ ọba àlá kò sí kí ni kò dá wa lásán ó ní pọ́pọ́sì lórí tó torí ẹ̀ dá wa lórí fata'ala Allahu àmọ́ ẹ̀ àgbà yóò ṣe kú ó ní mo mọ́ kúrò níbi kí n táwọn èèyàn mú pẹ̀lú mi. Ah, ṣe ẹ rọrùn kọ́mọ kán fọ́mọ kan admission ní school náà institutions káwá ti pé dákùnkì lọ wá sí iná kò ní à ah, mo wá wòrán ni kí lẹ ṣe fún ẹ ọkọ gba ẹjẹ nílé ìwòlò ní kí lọ chẹ́kì ẹnu chẹ́kì brain rẹ tó bá tẹ́lẹ̀ ìwòbá wá rọrùn fún ẹ̀dá kó lóun wá school òun wá ṣeré àbí káwá sọ kọ́lọ̀ ń dá gbogbo system ayé ìkẹwàá ló ti kí ni o kò dà lásán láàpù torí àrídà láà kò dákẹ́ káwọn kan máa ṣàbùsí fún àti ojú wọn lọ fúri láà kò dákẹ́ káwọn kan máa ṣe dáadáa wọn la ní gbẹ̀san láà ó dalẹ̀ ẹ́kúmẹ́tì ìyá ẹ̀dánù àhú torí ìdí kan tó nìkan mọ̀ torí ìdí kan tó pọ̀ tó dẹ̀ sàlàyé ẹ̀fọ́ àdàbọ̀ Muhammad láyé mi ó ní ayásàbùlẹ̀ ìsàn ayùtara kasuda àwọn yóò rò pé tá a bá kú àá tí ó bàjẹ́ kúrò ní ẹ̀yìn bẹ lórí wa èyí ó kù àwọn àlọ́ra kó sí one million kí mo kè kó sí one million àwọn àbá àwọn nàtíkà wọ́n bá rí wọ́n bá so I believe that is pé ìbá pààyàn kó fi lóko kó máa ṣe kí ni àyàsọ̀bù ìsá àyàtọ̀rọ̀kà sùdà sọ́mọ nìyẹn rò pa adá ọ̀ lásán ni ọ̀rọ̀ wa kì wọ́n lórí àlẹ́mú yẹ kùnú ti fẹ́ tán mímẹ́ ní yìí ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ ẹbí ṣèbí àtọ̀ ni kí ló fi ẹ̀yẹ fún alákòókò yìí kan gbogbo àwọn tá a sẹ̀ ń tàwa lórí ẹ̀ta dára wa máa ń sìn báyìí sẹ́kẹ́ ìwọ dára rẹ̀ nínú dára rẹ̀ tàbí ń mọ̀ fẹ́yìn ẹ̀rẹ́ mi gbogbo àwọn tá a dára wa mọ̀ ọlọ́run fẹ́ ká bẹ ká fi dára wa mọ̀ ni tí ò bá fẹ́ àmì dásìkò yìí torí pé ó dá wa láti ní tó rọrùn láti dànù kí mo pè ó dá láti kí ni lè hikmati fún ìdí kan pàtàkì wọ́n ní tí ọkùnrin bá ejaculate láyé tó bá kí ni tọkùnrin bá dá àtọ̀ báyìí tó bá kí ni tó bá dá àtọ̀ lébèlébé tí ó wà nínú àtọ̀ yẹn mílíọ̀nù sí ni wọ́n tí wọ́n bẹ kí ni o tí wọ́n bẹ fertilize egg kan ṣoṣo kí <laughs> ó sì lè jẹ́ pé légbèlégbè tèmi àti ẹ ló fatalize ẹ yìí ìyẹn tó wá kéré o àbí ohun tí wọn lára létí ìdáhùn púpọ̀ rárá ó ní kí ni ó ní àtọ̀ lára obìnrin tọ́wọ́n ní bá náà ló bá yàtọ̀ sì máa dálẹ̀ lára ẹ̀ wá ìdílé àti wọn dálẹ̀ lójú sọ pé alẹ́ níyàkùn lùtìfẹ́tàn mímẹ́rin yìí yúmùnà àtọ̀ tí máa dánù ó ní ìtọ̀ ká ló lára ẹ̀ àwọn yóò sì bíi bíbá yóò kàn wálẹ̀ ni ó lè lè jẹ tó bá ti ń hàn yóò ṣe yóò ṣe dànù ó ní fún màkánà àlàkọta àwọn ajẹ́kátọ̀ yìí àjọ kí ni àjò dáàmú tí àtọ̀ bá wọ ara obìnrin tó bá pátá ẹ̀ tó bá pátá ẹ̀ ẹ̀jì yẹn yóò kúrò sí gbòǹgbò ni ìmí tó lè wọlé òsì máa kí ó kè ìmí tó lè wọlé tí obìnrin máa ń bleed tó bá ẹsẹ̀ nínú àwọn onímọ̀ òde ìsinmi wọ́n jẹ́ kó yíwa pé no ara wọ́ọ̀lù lẹ́jẹ́ sí ní tí sáfíìsì bá ti ní sí kalẹ ma n lè bàjẹ́ òsì ń gbúlé kankan ara ní sọ̀rọ̀ndìn rẹ àmọ́lé ọmọ ẹ̀ kò sí nìkan ti dà láàmú tó bá wà ó ní súnmà ẹ̀jẹ̀ tó kàn a clot of blood náà gbèrè ẹ̀jẹ̀ alákọ̀ a clot of ẹ̀jẹ̀ tó dì wọ́n ni fàfàlẹ̀kọ́ fẹ̀sàwà ẹ̀jẹ̀ ní just like amú ẹ̀bà tí ò ní kí ni tí ò ní ṣe ó ní fàfàlẹ̀kọ́ fẹ̀sàwà àwa sọ dẹ̀dá tó dèmi àti ẹ̀ta àti nígbà tí nǹkan ṣe àyè tó tọ́ fi hàn tó wá fi ọmọ hàn yẹn nínú inú ìyá rẹ̀ èèyàn náà ní tirẹ̀ wọ́n fi hàn sí ọ̀rẹ́ ìwọ ló sì rí èyí wà láti náà gbà àbọ̀mọ́lé fàkọ́lá kọ́ kò sí tí ó máa bẹ níbi ọmọ léwu wọ́n fàjà alàmì ní òzàwùjẹ́ ní zakarọ́ wal unfa látara àtọ́yẹ mo wá ní kí abo àti kí ni akọ́ jáde mbẹ́ alaysa dhalika biqadiri ala an yuhyil mauta sẹ́ni tí mo sì yẹn sẹ́ni pé tí bá kan ń lè jí these are questions àwọn reasoning questions téèyàn lè jòkó ó wà scientific so ti téèyàn lè ronú pé ọlọ́run dá wa lásán káwa mú sìgá ẹlẹ́kìí tó burú jù ní kéwòn rò pé èyí lè parẹ́ pé tèmi ń bọ̀lẹ̀ láì bọ̀lẹ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní man qatala nafsan bi hadid ọlọ́mọdé ọ̀hún orí bẹ́ẹ̀ ọlọ́run àbáwọ̀ yẹn ti ń parẹ́ wọn sìn tó ń tó náà fọwọ́ fà ó ti mọ̀ pé yóò lè kí ni ó dà àti sign bẹ̀tì mí kò máa ló sign tó bá wá dúnlẹ̀ tán yóò wá máa wá kí ni àbáyọ wọn kò lè bá ẹ sọ fún mi bàbá pé yóò rí báyìí ah oníbọ̀sì máa ló lọ́nu ara rẹ̀ máa jẹrà díẹ̀díẹ̀ ọ̀ máa manage ọ̀ kà máa lògùn sí i wọn náà ẹ̀ sì sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìbànújẹ́ ayé àti àtàlìkẹ́ àmọ́ ẹni bá gbé poison jẹ ó fẹ́ parí ọlọ́mọsọ̀rọ̀ wa lọ́wọ́ ó ní mọ̀ kọ́tàlá náà sọ ẹni bá fi rin ìbọn ọ̀bẹ ó bá fi parẹ́ ẹ ìyá àti ìyá ọmọ kìyàmá fi má lára yóò wájú àlẹ kìyàmá wà fi yẹ́dí hadid yóò mú irin yẹn lọ́wọ́ báyìí yóò àwọn tún rárẹ̀ gún ó wà láyọ̀ torí àwọn akọ́lá lẹ́yìn àwọn akọ́lọ́ ni wá torí káàkiri mà bẹ́ẹ̀ ló fi kó òun sí gbogbo ẹni tẹ́lẹ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ tí ò nídìí ẹ̀gbọ́n tó ń ومن قتل مؤمنا إيه؟ متعمدا فجزاؤه جهنم خالدا فيها gbogbo ẹni bá mọ̀ nípa pàmùmí nìkan múta àgbọ́mọ̀ náà kò pààyàn wọ́n adé yìí fọ́jàsá àwọn kí lóògùn já àdìyàmà kò sẹ́ni ó lè láwọ̀ tí ò bá ilé túbá kó tún kúrò láyé yes tí ò bá lè tí ò bá túbá kó tún kúrò láyé ọ straight ni torí kó pa kí ni ó pa ẹ̀dá láyé ẹ̀dá ọlọ́run ẹrú ọlọ́run ara o so tábà rí lẹ́yìn kan ń lo sábàbí kan tí ń da ẹrú àwọn orí rẹ̀ ń pòsì ìyá rẹ̀ ni o so ọlọ́ọ̀bá rẹ̀dà àdẹ́lù wa ń tẹ̀síwájú pé pẹ̀lú gbogbo ètò tọ́lọ̀ ń ṣe fún wa tí ń gba aláta fún wa yẹn ó ní bal arsala ilayna rasula káyé yẹn mọ́bà àdìbò sí di lónìí o lójó sí kíni fún àkáyè tẹ́lé àlúwà yes the purpose of sending down the messengers and the prophets is not for jokes ló bá sẹ́ńdà àwọn ànábì yẹn wọ́n máa ń lọ gbogbo tí wọ́n ní gbogbo tó bá ní láyé wọn wọ́n lò lórí kíni kí sẹ́yìn sá jẹ ẹ̀ bá nà ẹ̀ bá bá jẹ́ wẹ́lẹ̀wẹ́lẹ́ báyìí anabi wa yaya alayhi salam wala bin abdul salam sẹ́yìn mọ́sẹ̀ fún anabi yaya wọ́n rẹ̀ mọ́ gini alayhi salam wọ́n rẹ̀ gini wọ́n rẹ̀ mọ́ na lójú alukpari mọ̀ tẹ̀sífà yìí pé ó ní alladhina kafaru wa yaqtuluna nabiyyina bighayri haqq àwọn tó máa ń pa àwọn anabi ọlọ́wọ́ àbáni Israẹli wọ́n pa tó pọ̀ náà àlàbí ọ̀rọ̀ wọ̀yọ́ tùrú nà lẹ́bí nà yá wùrú nà bìrì kìstì mìnà nàás wọ́n tó wá fún ọlọ́run àwọn àlàbí ọlọ́run àwọn tábẹ́ máa jí sẹ́jà àwọn àlàbí ọlọ́run máa ṣe ni ó fábà ṣeré hàn bí abẹ́abẹ́ ayé ẹ sọ fún ọ ìyà tó le ẹ fún wọn nínú ìyà tó le níjọ́ àlùkìyàmà ọlọ́run kì í ṣeré kò sí tó fẹ́ fà àwọn àlàbí ọlọ́run wà mẹ́rin lọ́kọ̀ọ́ mú ilá ayélujára bèlà alaziz alhamid wọn ò torí ìgbàlá máa jẹ wọn níyà kọjá kí wọn nígbàgbọ́ sọ̀rọ̀ wọn sì fẹ́ pé àwọn èèyàn padà sọ́dọ̀ Ọlọ́run sàbí kan wo ànábì títí ìkẹ́ àtọlọlọ kó máa bá níjọ wo ohud ó ní kó sèrà ọgbà ìyàtà wò wọn ti kí wọn kan lẹ́yìn mẹ́rin wájú báyìí <laughs> wọn sọ fún àwọn sàbí rẹ tó kù ó ní mo mọ̀ wípé kò yẹ kẹ́rin lálẹ̀ ju oorun ẹ̀mọ́tàmá lè lè èrò tó kí kò yẹ kẹ́rin lálẹ̀ ju oorun kẹ́rin abẹ lórí ilẹ̀ ayé báyìí lórí ìṣẹ̀lẹ̀ kí ànábì ó lè kí ni kó máa gbọgbẹ́ láàrin sẹ́nu kó ti jí wọn lẹ́nu ó lè kí ni kí ló ṣe ó jí wọn lẹ̀ ó jí dàrú ló fọ́ náà lábẹ́ náà sábẹ́ yẹn níjọ́ owó ṣòd sábẹ́ kan ń ṣe báyìí ó ní mo fẹ́ pé bí wọ́n bá tiẹ̀ tan ọfà kó jẹ́ pọ́nrún mi ní ọkọ̀ ọdún kínní ní ọkọ̀ gbé wọ́n bá sàdé kankan palógun ohud wọ́n palógun ohud ṣẹ́kẹ́ wọ́n sàdé gbà lọ́wọ́ tí wọ́n náà kan gba sàtífíkẹ́tì lọ tí wọ́n táwọn sá fún un ó wá gba sàtífíkẹ́tì ẹ̀ náà sàtífíkẹ́tì ẹ̀ ti wá tẹ̀ lọ́wọ́ inú rẹ̀ wá dùn wọ́n wá fẹ́ ṣùọ̀ pé tí mo rí gbà bí ìrí gbà wọ́n wá ń gbé ìgbẹ̀lẹ̀fẹ́ ó gbọgbẹ́ ráńkà rẹ́sìkì rẹ̀ bí wọ́n máa treat ẹ̀ yóò ṣe kí ni yóò gbọ́ nígbàtí ẹni ń fẹ́ bọ́ lára ẹ̀ ẹni kí n sọ ó ní kẹfà Rasulullah nígbàtí ẹjọ́ teaching hospital nílọrin UICH nìbàdàn ẹtí gẹ̀ owó wa ẹgbẹ́ ló kú báyìí kí ni àwọn tó bẹ̀rẹ̀ ó ní kẹfà Rasulullah àwọn sábẹ́ máa ń dá lóko Rasulullah ala alàkàyè ó ní alhamdulillah alhamdulillah wàkẹ́ fàhálà àjọlá nàbí. sẹ o lè wa mo tẹ́lẹ̀ ìrèsí tí wọ́n á gíní tọ̀lẹ̀ a irú ọláwọ̀ òsì olóbẹ́mọ̀ ẹ̀jẹ̀ ọlá tí ó tẹ̀lé ẹni tí ò láìkì tó lòun láìkì You are claiming what you you what? Work for? So ti sallallahu alayhi wa sallam. Bàlá sẹ́làwù ilayna. Ọlọ́run náà sí wa láti wá sí ìlú wa ní o. Bó láti láyé ni tẹ́tí wá sí ìjọsìn bá ní. Sẹ́nu pé bẹ́ẹ̀ náà sáré yẹn wọn ẹ̀rù ní òkè wọn ọ̀ràn yẹn márùn-ún. <laughs> Tó yẹ kí sáré kẹ́ni tó le dé lára rẹ̀ ó fẹ́yàwó lálẹ́ àná ó sì wọlé sùn wọ́n ti ṣe hayya ala sọ́lá hayya ala jihad ayé akéwì kí ẹ̀mọ́ ti ṣe wọ́n sì ń jáde bá ń lábẹ́ ìyàwó rẹ̀ tábẹ́lú fi ọtẹ́tíkéètì pé bẹ́ẹ̀ sí inú jẹ́nẹ́bà wà lára rẹ̀ gbogbo lókun eléyìí tó kéré ẹ́ ń bẹ́ẹ̀ náà sàbẹ́dẹ́dẹ́ kò fẹ́ kí o máa irun kan méjì mẹ́ta ní ni wọ́n tó fi wọ́n ṣe gbà báyìí wọ́n ṣe gbà fọ́nà báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tó wọn fẹ́ kọ́ kí ló láwọn ẹ̀yìn òkèrò púpọ̀ wọn ò gbàwẹ̀ púpọ̀ wọn ò ní sí kí wọn ni wà lè nù tó kí ìbádà yẹn ló ìbádà yẹn ló rọrùn jù àmọ́ yẹn ò lè tó wà lórí ẹ̀mí o kó yehudi wọn ń pọ̀ kàkà kú lọ́wọ́ àpàrà kan àdìsí yẹn bíi bàbá aṣèlú mọ́tò sọ́lé ọ̀tẹ̀ yìí bàbá sọ̀rọ̀ lórí àdìsí yẹn. tẹ́tí wà lọ bẹ́ẹ̀ ọmọ yẹn anábì mọ̀ buhari ti pẹ́ ọmọ yẹn kí ló ṣe wọn náà ó rẹ̀ anábì wà lọ bẹ́ẹ̀ ìdáwó nígbà tí dọ́lọ́rẹ̀ pé wọ́n ìdọ́ ó wà sítọ̀ kọ́mà ó ti ń gbé eléyìí lọ ẹ mọ báwa náà táwọn èèyàn ọmọ tẹ́lẹ̀ báwa sísọ̀ kó bàbá ṣe rẹ́síkìú rẹ̀ bí ó tẹ̀lé kó fọ́ ọlọ́run àwọn ẹ̀ tó lè ní ẹ̀dá pẹ̀já sagbẹ́rẹ́ lórí ẹjọ́ ẹ sá ẹ àlà ọbẹ̀ kó bá wọ́n ti bẹ́ẹ̀ torí brọ́dà kan wọ́n ti kí ni ìjẹ́ kejì àjọ kẹta brọ́dà yẹn wọ́n padà tó kó bá náà ọlọ́run fi wáta ní ilé o sì fẹ́ ní ilé tiwa ẹ tu láti gbọ́dọ̀ máa sàsọ́lẹ̀ tó dáa pọ̀ pé tó bá fẹ́ bí ṣe ń lọ ìdí bá ṣe ń lọ ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́ba adẹ́dà mi ti kíni o ó létò lórí ẹ̀. àdéhùn wa bẹ̀rọ̀ ọmọ yẹn fáwọn ọba aleyhi sídà aleyhi sàlẹ̀ àdéhùn wa ń pèsè sídàm pé táyà tó wà iná kò sí kíni kò tí ì ju you can still do better. And you can still do more. You can still you still have the chance. Oh yeah. فعرض عليه الإسلام أنا يواظب تشهد أن لا إله إلا الله سأسجل تسلني أي في الله هذه عقيدة كده عقيدة عندي شوكة في الإن توني أنتي أنتوا وقتين بوكا كاكو نعم ọmọ ìwà wùgbà bẹ́ẹ̀ báyìí ah, bá mi àárín tí arákùnrin tó ń sọ tó sọ sọ sọ sọ ó tó ń débi tó ń sọ náà ó wá wùwà bẹ́ẹ̀ ẹgbẹ́ ló wà sort of kò máa ní ó wá wùwà bẹ́ẹ̀ báyìí bàbá rẹ̀ wá gbọ́ yé pé ó fẹ́ seek opinion wọn ẹ́n bàbá rẹ̀ wá ní tẹ́bi àbá kọ́ọ̀sì sallallahu alaihi wasallam ó lè tẹ̀lé bàbá kọ́ọ̀sì tó bá wù ẹ̀ wọ́n lè ṣe tó ń sọ yẹn ọmọ yẹn bá ní ashhadu an alámọ̀ ìtumọ̀ sọ fún wa ó yẹ kí ló dé kó rí bẹ́ẹ̀ pé the same case the same condition ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀nkú àlẹ́gbà Muhammad abukin abutọ́ọ̀lì ṣe máa bẹ́ẹ̀ ṣe fún ọkọ̀ wa. Hábọ̀ ìlànà ìlẹ̀wọ̀fà ànáyìn lọ bá ọ̀nkú rẹ̀ náà the same thing níkíni state of coma ó sì ní yàá mú ìrẹ́ òkú mi aslim gba قل لا إله إلا الله أحتاج به عند الله كشوف لا إله إلا الله تلك السيري لا لا لا kásìtò jẹ́ bá fẹ́ kú kó máa rí ẹni rẹ̀ ní kíni o ní sọ̀ráńdì rẹ̀ ìgbà tí àkútọ́ nípa owó ẹ̀gbẹ́ rẹ̀ tálẹ̀mọ̀ tó rí orí abàjáhà tí mo wá wò báyìí títí òun náà wò pé ah, ọ̀rọ̀ tọ́mọ yìí ti ń sọ tipẹ́tipẹ́ yìí we can still give him a trial ṣẹ́mà can we consider him ó yẹ ká consider ṣẹ́mà alahai tó ti ẹnu gbàgbọ́jà lè sọ ó ní ataturk ọ̀ọ́fì ilẹ̀ ilẹ̀ ojú ọ̀nà kí ni àwọn bàbá bàbá wa ń tó kó bá a lò lẹ́nu tí ò tí tí ó lé nínú tí ìbọn lórí ẹ̀yìn sìn ṣìkè là ṣe ń tà bàbá wa ń ṣe lánàá ọ̀bẹ fi lẹ́dà ní sáà náà àmọ́ tí wọ́n ṣe ni àwọn bàbá ìlú àdékò dá sòkò ọlọ́ọ̀dẹ́ sòkò ṣe àwọn bàbá tó wá sòkò ń ṣe ṣe ìmọ̀ kí lóòrùn gbogbo ayé ò sọ nítorí tiẹ̀ oníwà rò pé àwọn ọmọ lóòótọ́ dẹ́gbẹ́ náà sáré wọ́n yára bàjẹ́ ó yẹ ya títí ẹ títí ẹ ti dá náà ó ti dá náà kí náà ṣe wọ́n ń kúrò lẹ́yìn wa nù kú àwọn tó sọ lánàá kò yẹ kí wọ́n pé kò má ṣàlàyé tí àwọn àlẹ́yìn rẹ̀ mo ń sàlàyé kára ń bèèrè àgbọ̀wọ̀ yìí àwọn àṣàlàyé ẹ̀ fún ọ. wọ́n sùn ó tún máa ń ẹni ní ó bá yàwó rẹ̀ sùn mọ́jú mẹ́jọ́ tẹ́lẹ̀ tó yẹ ká tiẹ̀ máa ṣàìsùn kí yóò sin náà fílà ọlọ́run ọmọ ìyàwó tó lọ ìbá foríjì wọ́n tún lọ lé fàájì lálẹ́ wọn. ẹ̀wù ti lọ ní ẹwà ayé ó ti parẹ́ o so ẹ jẹ́ kí àwọn tí ní àti yín ti kí ni tá n fún priority tá n consider ni àbútọ́lì consider abúkíní abijahari ó ní ọ́ọ̀fì mílà bàbá bàbá rẹ̀ mílà àbìmùtọ́lì àwọn bàbá bàbá rẹ̀ kalẹ̀ kò dẹ̀ ṣe kí ni kò dẹ̀ gbà ibi tá a bàbá mi lè dúró ń bẹ̀ ọmọ ẹ̀ ṣe kí ni ó gba Islam anábì wa jáde lọ́dọ̀ rẹ̀ kílẹ̀ wọ́n tá anábì sọ anábì alhamdulillah ọlọ́mọ sáyẹn ọlọ́mọ ló jáde táàkù tán táwọn yóò ní alhamdulillah.

just be second ra ọkẹ ẹ̀rọ àgbẹ̀jẹ́ kí n wí láà ìjọ tí mọ́ Muhammad ló ṣe rahim allah Muhammad bin ambali ìjọ tó ṣe wọ́ṣẹ́ Abdullahi ọmọ wà yẹn fún wa ìjọ mo ti ka yes tuntun gbogbo wa lọ́dọ̀ mọ́ agbọ̀rọ̀ ọmọ Abdullahi wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Imam al eh, Abdullahi wà sọ́kùn bàbá kúlá ilá àìlàlá Imam Dar eh alusunna pé kúlá gbọ́nà tó ti ní ní ní ní tẹ́nu rẹ̀ ti ọmọ tàbí sọ́kàn ti wà dáadáa lórí ẹ̀ bàbá rẹ̀ láà láà àbúrẹ́ pé ha bàbá mi gbogbo wàhálà yìí ibi tí ó tán sí ni wọ́n jẹ́ nílà lórí gbólóyìí wọ́n jẹ́ muhammad níyàrá torí kí ni alukur'an makhlukum aw ghayru makhluk pé sọ pé kurani ẹ̀dá ọlọ́run ni mọ́sọ̀kọ́rọ̀ ọlọ́run ni wọ́n jẹ́ nígbà tó yẹ wọ́n ń nà gan kó wájá tó ń jó tán sí ọ̀rọ̀ rẹ̀ sí yẹn abúlé mẹ́rin sí sọkún ní pé ha bàbá àwọn wàhálà dé sí gbogbo sẹ́yìn ẹ̀ lù sí gbogbo sẹ́yìn ó pẹ́ dí àbáyọ̀ kan padà sí tọ̀kú máa ní abúlé kan ní yàrá bàtà máa sábà wọnìlà ó ní sọ nílé ẹ̀kan tọ́n sọ pé kí n máa sọ pé láàyè lálá ṣètọ́n sí kí ni ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀tọ̀ ni tí ń sọ fún mi ó ní mo ń dáná kì í sí wọ sẹ́yìn pé tíyàn bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn dára tí ò láti sọ́kọ́ tó jẹ ẹran tí tabarẹ́ni tí ń pọ̀ kàkà kú lẹ́gbẹ̀ẹ́ wa tá sọ pé láàyè lálá tí máa ń wò jẹ ẹran ju àbẹ ewu ojú tẹ̀ ẹran kan àti tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé làwọn afẹ́sì àwọn afẹ́sì fi sọ fún wa wípé ẹni tí ń pọ̀ kàkà kú àní sọ pé ẹ̀wí la ilaha illallah kíló láwọn ẹ̀ ṣe. la ilaha illallah la ilaha illallah àwọn àwọn òbí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ṣe kí ni yóò fi píìkì wọn tó bá ti di píìkì bá ti di bẹ́ẹ̀ kan wọn ni ẹ má rìn pété rẹ̀ mọ́ ẹ fi lẹ̀ bẹ́ẹ̀. bó láti rí rí yìí ta ni wọ́n fi kọ́ a ọmọ tó ní ṣe dákẹ́ ti dákẹ́ ni ẹ jẹ́ kí n máa kò béèrè pé ṣé bàbá wọn rí kẹ́rí mọ́tò ṣáádà wí àbí ó béèrè abẹ́lẹ̀ ọmọ sàjọ ní sí ọlọ́run gbogbo owó fún mi sábà yá fún wọn jáàrọ̀ látọ̀ kan dáadáa láìpẹ́ méjì lọ́nà inṣàlọ́ ní tẹ́fì bí ara ọ̀dọ̀ ibi tí a ti gbé ní ìjọ mẹ́ẹ̀ẹ́dógún kọ́nà ọba ńlá àkójọ kó dẹ́nu wá sí akọ̀rọ̀ ní hamdik ìṣẹ̀lẹ̀ ńlá ìlà ìlà àǹtá ẹsẹ̀ pàtó ilé sọ̀rọ̀ hàn ọdún ìgbà